ṣe o kò yẹ nìyí kankan ó ṣe ní ní kàyéfì o eh, ó ṣe ní ní kàyéfì o ṣùgbọ́n bọ́rọ̀ bá kọ òkè bó bá kọlẹ̀ yé o eh, ìgbó níbi ẹ ṣe o ìwọ ṣe kí a o dá mi dá mi lóhùn jọjọ ó yá yá o kàn ń rìn dì ṣé kí á dọ̀ ọ́ ó yá yá yá ó ga o tó ti tán bẹ̀ awọ gbogbo sí ní báyìí kan ọmọ tó aléyàn dáadáa ni ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ah ó ti tán ẹ ti náìsì jù. ah tọ́wá yẹ pé tó ní náìsì ni èmi gangan ló yẹ kí mọ̀ jẹ́ nice àmọ́ ẹnìkan ti smart ó ti síwájú mi gba orúkọ eyín àdìgún alápò méjì alápò méjì bọ̀ ẹ̀yìn sì nice man ni. oní àpúròfò fún nice èmi jókòó mi èmi náà bí inú lè jẹ́ beautiful filẹ̀. èrò àà ó yẹ ká rí ó níbi tá a sọ̀rọ̀ de nọ́mbà ni èmi nọ́mbà gangan ló kọ́kọ́ ṣe kókó náà. ọ̀gá mo ti sọ fún yín pé mo ti marry i am married look at my ring oh. mo ti marry. ẹ wo gbogbo ẹ̀yin obìnrin náà lè máa sọ pé ẹ ti marry ẹ ti marry ẹ ti marry n ti tó gbogbo yín máa wí nù. ṣé torí mo ti wọ ṣòkòtò ń sìn mo dẹ̀ ti tíǹtì irun ẹ kàn lè wá síbi kẹ́ máa béèrè nọ́mbà lọ́wọ́ mi mo ní mo ti marry kí ni gbogbo rọ́bìṣì yìí ẹ lọ tọ́jú ìyàwó lẹ́yìn ẹ gbà kẹ fún mi ń ṣe yìí o ráyè yìí o mo tán fún pé mo ti má rí ẹ ti rí mo ti má rí ah, ẹ láyé tí yín lẹ. pé pé kí lè rò ká sọ́wọ́ o gbé ẹgbẹ́ yẹn rò ká sọ́wọ́ o ṣe pé bóyá yẹn ti má rí. èmi ò rò ká sọ́wọ́ ọkọ mi ló fún mi lórúkà mo ti má rí. àwa gan bẹ́ẹ̀ ọkọ ẹnìkan làlẹ́ ẹnìkan ìyá ilé ẹnìkan lọ́kọ èèyàn kan. gbọ́ mi ń ṣerú ẹ̀ mi ń ṣerú ẹ̀ ẹ ah, tí ń bá fi ọ̀kadà tí ma fi mọ́rúwà mi tí mo bá fi ṣiṣẹ́ oṣù kan tí màá dá ìfàtò owó rẹ̀ síbò mi mo fọlọ́ múra màá fún olú gbogbo sọ́ọ̀bù yìí pẹ̀lú gbogbo ndéyẹ̀ fà mo lè sọ́ bíi di pharmacy. ẹ pẹ̀lẹ́ bàbá mo lè sọ́ sí di supermarket. bàbá olówó ẹ pẹ̀lẹ́ ok ẹ mú hundred thousand dání bí ẹ mú ẹ fún mi hundred thousand just eh, hundred thousand. mo lè má rí hundred thousand lódìdí àmọ́ ìwọ̀nba ti máa rí náà màá mọ̀ bẹ́ẹ̀ àkànṣe. ẹ jẹ́ fún mi change mi kẹ́ máa kóra yín lọ jàre. jẹ́ ká máa jọ sí ara wa. ètò ìlówó lọ́wọ́ mo ti marry mi ì lè ṣe ẹ wo mo ìmí inú yìí ò ní làkàyè láì ṣe pọ̀ rálẹ̀ ọpọlọ ẹ èèyàn sọ pé òun ti wà ń lé ọkọ ó sì ń disturb ẹ ẹ lò ló ń pa lórí mọ́rọ̀ ẹ tó fẹ́ fi fẹ́ ó rí látòkè délẹ̀. Ah, ẹ gbà mí o èwo ni gbàrà mi dẹlẹ́rù gangan ah, tájì ah. ni fẹ́ fi ń dọkọ èèyàn kí ló ṣẹlẹ̀ kí ló kàn yín nínú nǹkan tí ó kàn yín tẹ́ fi ń dá sí ọ̀rọ̀ ọkọ àtìyàwó èmi àtàwọn mi jọ ń sọ̀rọ̀ ẹ̀ ń dá sọ̀rọ̀ wa ṣé nǹkan ṣe yín lórí ni. ẹ̀yin àti ta ni ẹ̀yin àti tán lọ́kọ àti àwọn. yémi àjọ níṣòro àyànjọ ẹ létà tó bá ti lọ tán. excuse me ẹ ẹ ẹ drop ẹ mbẹ ẹ stop that's my husband ọkọ mi lẹ́ ń rìn yẹn. ẹni tó ní ṣọ́ọ̀pù yìí tó gba ṣọ́ọ̀pù fún mi lẹ́ ń rìn yẹn. sunṣà ti gbọ́ ṣó fẹ́ fara rẹ lọ ni àbó ṣe gba nọ́mbà. I don't understand. ṣe nọ́mbà èmi ò ní fóònù tẹ́lẹ̀ mo ṣe wáyé mo ṣe wáyé ìmọ̀ nọ́mbà. olórí mi sọ pé ọpọlọ ẹ ọ̀rá ṣé mo lè béèrè ìbéèrè kan. kí ló fẹ́ béèrè. ẹ dàkún sí real husband ni àbí proposal wà mírun tèmi. fake husband ni ni ló jẹ́ sí ìyàwó ilé original husband and the only husband i have ẹ kóra yín kẹ́ máa get out. àwọn sọfẹ máa lọ ni ohun mi gidi ẹ gbogbo kun ẹ kí n máa tẹ gbogbo ẹ sínú ẹ ó yá. irọ́ èmi náà ti ń ṣeré tẹ́lẹ̀ èmi irọ́ èmi tó ẹ pálá wàdà ni èmi ò ní tíátà lèmi tẹ́lẹ̀. bẹ́tà. jẹ́gun fi dìlíbà òun ló tún fẹ́ kó fóbìnrin gbẹ́jẹ́ ah, ah. máa ń lọ àwọn obìnrin kúrò nílé ọkọ wọn nìyẹn. kúrò pọlọwọ lẹ nínú. o ò ṣe tó fún ẹ lẹ́ẹ̀kan olórí ikú ẹ torí bó gbàdùn ní mi lọ yẹn bẹ́ẹ̀ lọ́ọ́ máa gbàdùn nú ẹ ìwọ ṣe dúró mo sáré gba four five sáré bẹnu ẹ jẹ. onímọ̀ stress ààrẹ the guy is just a joker. kọjú kò ní mọ̀ lórí lórí kí ni ìbílẹ̀ rẹ tó fẹ́ wí o. bàbá ẹ dákun ẹ jọ̀ọ́ mo tún wáá bẹ̀yìn náà ni ẹ jọ̀ọ́ ẹ sàmúgbé rè sọmọ lọ́wọ́ mi rí bóyá ẹ dákun mo sì mo sì fi ń dá yín lójú pé irú èrò ní sọmọ lọ́wọ́ mi mọ́ ẹ dákun ẹ jọ̀ọ́. wúwo jẹ́ sọ kíni kan fún ọ èmi ò báyàn fi kẹ̀kẹ́ márùwá tèmi báyàn sí o kí wúlẹ̀ bọ́ sọmọ lọ́wọ́ rẹ mọ́ ni o. Ah, ah, ẹ sàmúgbé kì í ṣerú rẹ kì í sì kí ń síkà dùn kí n mọ̀ mọ́sẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ mọ̀ bínú. bí n bá torí rẹ lọ́wọ́ rẹ wọ́n gba márùwà mi wọ́n gba kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ. owó tó wá lórí wá kó àná wàdà báyìí ní ìsìn ọ̀kárí o. bọ́rọ̀ ta ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìkú tẹ̀ wá sọ́jà rárá. Mm-hmm. wọ́n lulẹ̀ ń kò. arákùnrin owó rẹ̀ yóò pè three thousand naira ah, mo ti wò ó pé tí n bá ti ṣiṣẹ́ nírọ̀lẹ́ òní kó wá fún yín. ẹ sọ kíni kan fún ọ bó bá yẹ ìrọ̀lẹ́ òní tó kó owó mi tó kù wá ìgbà kẹ̀kẹ́ máa ń wà mí lọ́wọ́ rẹ̀. ẹ mọ bínú àhà n kò wá sí bí mo ti síkà dín. ìgbà kọ́kọ́ ọmọ wá lọ́wọ́ rẹ̀. wọ́n jẹ́ ìwé sọmọ lọ́wọ́ rẹ mọ́. mo bá jẹ́ lọ. ẹsìn ẹsìn. sẹ́kẹ́ sẹ́kẹ́ sẹ́kẹ́. sáà tí wọ́n náà tó ń kà mí lóhùn ni. dákò sùrájù tó ti kó márùwá rẹ̀ wá. mi ò tí ì rí o kò tí ì wá o. sùrájù òun márùwá wá. kò mú wá. <laughs> sùrájù sì ń fi orí ọ̀ka ahọ́n mú sùrájù bá mi ṣe lékeré ó kó márùwá mẹ́wàá kò kó márùwá mi wá kọ́kọ́ gbànà owó tárákùnrin tó lọ ní ìsìnkú wà nù owó márùwá rẹ̀ lọ́rẹ̀ èyí kọ́ ju ẹ̀ sínú kíní ìwé márùwá tó gbà ntí wọ́n fi ojú sùràjù rè gbàdúgbàdú gbú àgọ̀dọ̀ lọ́wọ́ èmi àti ẹni o mọ́lúwá tí mo jìyà kí n tó kí n tó gbé ta sùràjù sì sí owó mọ́lúwà mi sọ́wọ́ kò mú wá wọn lọ pọ́n lọ sọ́fíìsì rẹ̀ ń tiẹ̀ igbó mọ́lúwà mi lọ́wọ́ sùràjù kódà yín fún mi sí lọ́wọ́ báyìí ní wọ́n dẹ̀rẹ̀ wa rèé ṣẹlẹ̀ bí ìsìn. mo ń wò náà ni. kí ló lè sọ kó fẹ́ ṣẹlẹ̀ náà. ẹ wá ẹ wá ẹ wá. kí lẹ́yìn bá wa pàfọ́ọ̀mù sí i. irọ́ ọkọ tí wọ́n máa ń wá ibo ló ti ń takú. kò sí kankan gẹ́sì mọ́ gbogbo mọ̀ ṣẹ̀ṣẹ̀ ra epo sí mọ́rúwá yìí ni. sábà fẹ́ sọ pé wọ́n ta atẹ́gùn fún mi lè kó ni. ẹ wá bàbá ìpàtẹ́ ẹ̀ mọ̀ pé kínní ìrìbí ele kí ló dé máa gbé márúwá irú eléyìí sọ́nù ah, ah, ah, ọkọ̀ wa west times wa bí ele. ẹ wo gbogbo anánisòwò ògùn tẹ́jọ́ bá sọ lódò ẹ̀ka mọ̀ ètò tó bóòlù yóò ṣe gbé márúwá téèyàn ó gbé sójú ọ̀nà nígbà téèyàn mọ̀ pé kò dáa níwọ̀n àti mọ̀ kérò kí ni fẹ́ mọ̀ dára mi láwọn bá wọn kódà gan mo sẹ̀ bá sẹ̀yẹ̀ lọ́dọ̀ sájà ni. ó dà kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí báyìí ẹ mò ń ro mò ń wo tí ẹ mọ tẹ́ lè ṣe fún mi ẹ dákun tó ayé pẹ̀lú ìràn mi lọ́wọ́ mi yé yín ẹ dákun tó ẹ jọ ẹ bá mi ẹ bá mi ẹ bá mi rọ síwájú dé. Eh, àmọ́ fọ́ ọ. irú owó wo nìyẹn kí máa ti mẹ́rùwá fún kínní yẹn. ẹ ní sùúrù sẹ́rí tẹ́ bá ti rọ sílẹ̀ díẹ̀ kẹ́kẹ́ bá ti sókè díẹ̀ bá ní. tọ́gbà tí ọ̀wà mi débẹ̀ ọ̀yẹ̀ kò sì sẹ́ tí ọ̀bá ti wá sẹ́ àfi ní mọ́rúwá mi àbí kí n fún yín ní owó yín padà. Ah, ó bẹ́tà ó bẹ́tà ìyẹn kọ́ ló dá ó bẹ́tà o. àwọn ti mọ́mì ti lọ ní tiwọn. mọ́mì wo ni ẹ. Eh, eh, àwọn mọ́mì ta. aláìlẹ́ bẹ́ẹ̀ fọ́ bẹ́ẹ̀ tún. ẹlòmíì lè dára ẹlòmíì lè dára dúró ní. mọ́mì yín kò dá wa dúró táyì ẹ ẹ ti kọ́ sáré díẹ̀ kí n jẹ kí ni ẹ bá imagine ẹ̀ṣinúwe lásán lásán mo túra lẹ̀ fún oṣù bí ó jẹ. wá balance ti mi can't. Just can't. Can't. Look at. Oh, look at. Kí ló ṣẹlẹ̀? Ṣé bí wo ni mo pé máa ṣe sùúrù náà? Àbẹ̀wò Richard yẹn ṣá ṣe Richard disappoint me. pẹ̀lú bí mo ṣe tú ara lẹ̀ fún Richard tí mo rò kó máa kàn mí bí ààbò kí n gbàgbé orúkọ mi àbí kí n má mọ̀nà lé mọ́ Richard wá ṣe bí ọ̀dẹ̀ ó ṣe bí òpònú lórí bẹ́ẹ̀dì ṣókòbó ni. Richard. ẹ. Eh ṣé nǹkan tó ń sọ fún mi ni pé Richard ò kún rárá. mi ò parọ́ fún yín mi ò délé tó yín. kò gbá bẹ́ẹ̀ mu. kò gbá bẹ́ẹ̀ mu. débi pé máa tú. bóyá kún tó yìí bóyá kan tó yìí kò gbá bẹ́ẹ̀ mu rárá rárá. oh my god. Ah, bad market gbogbo ilé ìṣá. kò yé mi o ó ní kò tọ́ọ̀tì ń rárá débi pé ó tiẹ̀ máa túbẹ̀ gangan wò. sókòbó ni bọ̀dá yẹn. kí ló ń ṣẹ̀gbọ́n mi náà. Ah, kò yé mi o. ẹ wo owó mi dà. Folúkẹ́ ó sì fẹ́ gbowó láì ṣe nǹkan kan. èmi túra lẹ̀ bọ̀dá yẹn ni ò gbórí dúró okay no problem. Ah, hmm, yeah. mi ní details ẹ. eight one six four five two five three six nine. màmá mi fi ẹ Ewu, ewu, ewu, ẹ wo ẹ wo ẹ wo dáadáa o bóyá ó ti ní mental problem ni torí kò ní. ẹ̀gbọ́n mi là ń sọ̀rọ̀ ẹ yìí o. ẹ̀yin lẹ ti ẹ mọ̀ bóyá. jẹ́ kórìí ẹ pé màá change ẹ fún ẹ. family problem ti ní nìyẹn. máa lọ jàre a máa take care yòókù. ẹ ẹ bóyá kí ni. ibi kúnlẹ̀ ibi kú ó dà pa àfúrà o ṣé kìí ṣe pé bọ̀bọ̀ yìí ní problem ṣé èèyàn máa nírú ọmọ báyìí èèyàn ní tú o ọmọ tírú ọmọ yìí bá wọlé tọ èmi máa fọ bí bá. kiri yóò ẹ ẹ ẹ bá ẹ bá ẹ bá ń dára mọ kó kíkìlẹ Becky, òun jẹ́ ká fi máa yìí lẹ́sìn ní òun náà ká lọ sí ṣẹ́ẹ̀dì yẹn ká lọ jókòó. àkótán igi gan wà níbẹ̀ yìí. bàbá ẹ dá lóhùn o. láàárọ̀ kùtùkùtù kí n tún máa ti máa rú wa. Ọlọ́run mo dá program bọ̀ bọ́yì fẹ́ máa gbèrú eh, márúwá báyìí sọnù ah, ní òrùn burúkú yìí. Ọlọ́run ah. má bínú má bínú lẹ́kọ̀ọ́. ẹ̀yìn tí ẹ rí. òròyìn ah. pọ̀. Bẹ́ẹ̀kì hmm? ìjọ mo fẹ́ sáré. aláyé má pẹ́ o. ara fún mi tú mi. àwọn ètò lè ń ṣe báyìí nísìnyí tó bá ti rẹ́dì báyìí nísìnyí yóò lè wá ẹ o má pẹ́ o. Ah. kí lélẹ̀. ẹrù ńlá bàbá irinṣẹ́ owó rèé. pẹ̀lú náà tún gbà lọ láti ẹ̀kan báyìí ó kọ̀ ju kò kọ̀ sáré híza rẹ̀ lọ́nbẹ̀ yìí. good good ọlọ́run ah no good ah hmm ah mo ṣoríire kẹ raw gold ah. arákùnrin that necklace belongs to me mo dẹ̀ fẹ́ rán ẹ níṣẹ́ ó ṣe pàtàkì ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ dandan ni o ó gbọ́dọ̀ jẹ́. èmi ràn ṣẹkẹ̀ ní bọ̀bọ̀ ìwà gbà lọ látẹ̀kùn. ó gbé lóṣù pù lásán. yóò mi ń ṣẹkẹ. Ah! Hmm. mo fẹ́ ràn níṣẹ́ kò farabalẹ̀ ó ń sá fún mi ṣé iṣẹ́ tá a bá rán ìkọ̀kan a máa pa ikọ̀ bí hmm. máa lọ bẹ́ẹ̀. Ah, kí ni. Ah, tó ń gbọ́n tó ń sáré tó ń sáré kiri báyẹn ó kọjá ní ìjókòó lóṣù kẹ́kọ̀ọ́ kọ̀ wá pù lásán. Becky kíni Becky kíni. sori nígbà tí mo fẹ́ lọ pù mo ṣe débẹ̀ kí n bẹ̀rẹ̀ kí n dalẹ̀ báyìí ọmọ mo rí tójú mi ò rí rí. ẹ kí ni. sori woman ti àjọwọ maruwa lẹ́ẹ̀kan yẹn. pupa pupa yẹn. kí ló ṣe. Becky òkú ni. òkú òkú òkú òkú òkú. kójú mọ́ rí bi ẹsẹ̀ lógún ẹ. kú ni òkú ni ọ̀rọ̀ àbẹ gbogbo òkú ọgbà ni òkú ni. irú kí lè yí o. kọ́dá. máa ní tí mo pààkì síbi tí lójú mi lójú mi ní ìsìn tó pé ìbọn bẹ̀ tó yẹ pé màá sọ pé bóyá àbẹ́nìkan lọ́wọ́ àdán mẹ́rin wá ní ìsàpẹ́ àlójú mi mo bẹ pẹsẹdẹ ọ ìsọmẹǹtì ìsọmẹǹtì ìsọmẹǹtì gbèsè títí ìsanwó padà títí ìsanwó tà gbèsè dé ayé mi o níbo ni mo sọlọpàá ni mo fẹ́ pè ní sí àbí mo fẹ́ sọ pé o lè jí àbí ta ló gbé mo ruwa tó yẹ pé ojú mi báyìí ni mo ruwa ṣe kúra báwọn dààmú. mo lọ rújú orú rújú o ó ṣe ní ní kàyéfì. kí ló ṣẹlẹ̀. ara mi ò fẹ́ fẹ́ ṣiṣẹ́ lónìí rárá. ẹ ah, bọ̀ you're late for work o oh, sick now. okay but bóyá stressed now. you know just calling in and tell her that she won't be able to come to work today. Okay, please do. Well, she can buy milk tea. Okay, let me make tea for you bídí pàtàkì kan ò sì sí iṣẹ́ tẹ́rì yẹn kì í dédé ṣe ò bídí pàtàkì kan ò sì sí obìnrin tẹ́rì yẹn kì í jẹ́ kúmọ́lú àgbẹ̀dẹ tó ń lùrin lójú kan ó ṣàlóhùn lórí mo lágbẹ̀dẹ tó ń lùrin lójú kan ò. ó ṣàlóye torí irú kí lè Richard náà. lójorí àgbà kodo ah. iṣẹ́ kì í dèrè ṣẹ́. ẹ̀gbọ́n mi báwo ṣe báyìí this is not fair nǹkan tẹ́ ṣe fúnra yín ò dáa you know I'm your little èmi náà lẹni sọ tó tọrọ fún yín. Hmm? ẹ wo ṣe rí depression ó máa ń pààyàn lóòótọ́ náà sọ pé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ but still ah ẹ̀gbọ́n kí ni ti ṣẹlẹ̀ tipẹ́ náà you have to move on with your life kó tẹ̀ ń ṣe fúnra yín yóò dáa èmi tí mo wà bí gan-an mo yẹn ń wò yín gan-an inú mi bàjẹ́ ó dàbí kémi gan-an máa sunkún it's not fair ẹ jọ́ náà every time ẹ máa sunkún ẹ máa sunkún even ah depression máa ń pààyàn ẹ̀gbọ́n ẹ má ṣe ara yín léṣe náà ah, ah bro Richard bro ah èmi máa lọ pe àwọn family o ẹ̀gbọ́n ẹ máa parẹ́ o ah máa lọ pa àwọn fámìlì o. Ah, nǹkan ṣe mí òwò òzò gbà mí ìbò lásán wà já sí báyìí tó lọ́wọ́ mi ìbò lásán já sí báyìí. kò tiẹ̀ yé mi náà kò yé mi òzò ah. ìṣúná pé olùfà òwò kìíní ní oṣù o fún olùfà wọ́n ló kó mi sí gbogbo lẹ́dẹ̀ẹ̀dẹ̀ ìwọ́n ló kó mi sí gbogbo eléyìí òwọ́n ló fà á òun ṣé òun fún olùfà ṣé òun mọ̀. ìwọ kàn ń sọ báyìí ni bẹ́ẹ̀ kí ló ń sọ̀rọ̀ báyìí náà ṣé èmi ni mo ní kí mẹ́rin bàjẹ́ ni. ẹ ṣé mi ní kó nípa gbọ́kadà ni. kí ló ṣe tí ọba gbọ́kadà náà tọ́wọ́ ọ̀kadà ọ̀kadà bá bàjẹ́ nǹkan. o lè dàbí eléyìí o lè dàbí eléyìí dàrẹ́ o lè dàbí eléyìí olóṣù mi sí gbogbo eléyìí o èmi àwọn kọ́ta ló ṣe báyìí o. sọrí sọrí ṣẹ́jà máa lọ jà máa lọ. ẹ̀gbọ́n la fẹ́ gbà báyìí left or right. ah, jà máa lọ straight. <laughs> ayé mi. Richard ha olùgbọ́n kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báyìí. Yes, ma'am. àmì ọ̀hún sọ̀rọ̀ wọn ṣe kankan ọkàn wò bíi màálùú ni kí ló ṣẹlẹ̀ báyìí. all right. dọ́tọ̀ ah ẹ̀gbọ́n ṣé wàá pàtà. ah ẹ wo bó ṣe ń wò nìyẹn bó ṣe ń wò nìyẹn bó ṣe ń wò nìyẹn. Mr. doctor doctor. Olúwaṣeun. ẹni bí ọkùnrin kí ló tún wá ṣe báyìí ẹ ti wọ ẹ kiri láti jọ èmi ò rí ẹ ẹ mo ti lọ Amẹ́ríkà mo ti lọ UK. jókòó náà. ẹ Mr Richard calm down calm down. ẹ bá mi. ẹ ṣùgbọ́n nǹkan tó ṣe fún mi ò da o ó jẹ́ kí n máa wá ibi láti jọ ẹtì mi ò. bá mi prepare sulfamazine injection wa. kò yẹ kó ní báyìí náà. ẹ ẹ má ó fẹ́ wà lórí ọ̀la jẹ̀bú sọ ẹ bá mi jẹ̀bú lójú. ẹ máa fi kú àmì ẹ yẹ ẹ máa fi kú àmì ọ. ilẹ̀ pa ilẹ̀ pa. dókítà ṣé ká dúró ẹ Mr. Jomi a ní láti take more extra step lórí ọ̀rọ̀ rẹ yìí. but doctor step náà láti ń take láti jọ níbi tá a wà yìí náà step náà step wo la tún lọ. Ah, ìgbà tẹ gbé wọn wá gbogbo náà apply pátá ló ń ṣiṣẹ́ lára wọn but this sudden change kò yé èmi náà so i will advise pé ká visit a psychiatrist. Eh? i want to move on to psychiatric hospital. Psychiatrist hospital. ẹ wo reaction yẹn ah doctor. doctor ẹyin náà máa mọ̀ pé gbogbo ẹ̀tọ́ bá ti gbé lọ sí psychiatric eh, hospital bí ìwé rẹ̀ màá nìyẹn. already depression is affect wọn. ah he is depressed. ah hmm, ooo oh, so please ẹ jẹ́ ká arrange for that. bàbá jọ mi lójú. sẹ́yìn la ṣe báyìí. kí ṣe àìjọ ah, ẹ má máa wò wọ́n báyìí kí la máa ṣe é sí báyìí. kò sí nǹkan tá a fẹ́ ṣe ó ṣàgbọ́n kan tí dókítà wí. ó ń lọ sí sakati lọ sí. lọ fà á ìyẹn lọ fà á. ṣàmà ọmọ wọ ní alẹ́ wo. dáhùn dáhùn. àwọn iṣẹ́ lórí ẹ̀rọ mi. Ah. ẹ máa gbọ́ kọ́mọ àdàbí pé bóyá a ti ń kọ́ra wa síra wa tẹ́lẹ̀ sọ̀rọ̀ mi yé yín ẹ̀yin kọ́ yìí. àwa kọ́ kì í ẹ mọ bínú mo mo fẹ́ bí yín jẹ́rìí ọ̀rọ̀ yìí ìyáyọ̀ láàrin mi àti ẹ láàrin èmi pẹ̀lú ẹ mọkọjú sí ọ mọkọyìn sí ọ ṣé lè jáde ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo lè jẹ́rìí yín pé ẹ lè jalè ṣùgbọ́n ní ìsìn pẹ̀lú situation tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ládìí ayọ̀ mo sọ́ọ̀rì mi ì lè gbẹ́rí yín jẹ́ o ah. mi ì lè gbẹ́rí yín jẹ́ o ah, torí pé mo sọ fún yín mo ní ṣẹ́rànṣẹ́ràn ó lẹ́yìn tó máa ń jẹ́wọ́ fún o jẹ́wọ́ bùn ká daṣọ rú ẹ mo ti pè yín kọ̀kọ̀ mo ti pè yín gbangba mo ní èso tó fún mi bó ló ṣe jẹ́ bó ló ṣe jẹ́ ẹni ìjì yìí náà ìjì lẹ́ ń tẹnu mọ́ ìjì ló lẹ̀ ti yẹ̀lẹ̀ ní àwọn tó ní mọ́tò ń sìn wọ́n ti dé sìn ẹ gbà mí. Ah, ó parí òun tẹnu mọ́jì òun tẹnu mọ́jì. Ah. ìyá ayọ̀ ní tájọ́ fi ń jẹun o ò lè jẹ́rìí mi mọ́ o disappoint mi mo jẹ́ mo dẹni tó lè jẹ́rìí mọ́ lórí olè. mi lè jẹ́rìí o o ti ṣọ́ọ̀kì èmi náà bákan báyìí o. bàbá yọ ṣọ́ọ̀kì o. ṣọ́ọ̀kì mi o. bàbá yọ ọ̀rọ̀ olúwa lẹ́nu ẹ. ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ sẹ́rí èmi náà ò rí irú ẹ̀ rí láyé mi bí mo ṣe bí mo ṣe dúró báyìí mọ́rúwà mi wà lọ́kàn báyìí mo ti very close to my mọ́rúwà kí n kàn débẹ̀ kí n kàn wọ́n kà mo kàn déédéé rí ìjọun atẹ́gùn nǹkan bẹ̀rẹ̀ sí fẹ́ díẹ̀díẹ̀ yẹ ẹ báyìí ó kàn gbé mọ́rúwà sókè ní fíìmù tó gbé mọ́rúwà sókè báyìí ah bàbá ìjọ mọ́rúwà mọ́rúwà mọ́rúwà yà sí left right right ó tún yà sí left wèrè kẹ ọmọ gbé mọ́rúwá lọ́mọ ni kẹ ó gbé mọ́rúwá ni. sùdájù yẹsà. sùdájù. ilé parọ́. Ah. Mr. Lawrence hmm. ṣé ẹ ti rí ìgbà tẹ mú arákùnrin wa tẹni òfin àgbà mọ́rúwá mo ní ojú ẹ̀ ń dẹ́rù bà mí wo wò mí dáadáa ṣòro rí mi orí tèmi pa mo jìyà gidi kí n tó ra mọ́rúwá ni o Yakuba lórúkọ tèmi o wọn ò gbá mi rárá ẹ̀ẹ́mẹ́jẹ wá lùkọ́ ọpọlọ mi. Ah, àtẹ̀mí náà. ẹ̀ ń lórí mi wo jẹ́ kí n sọ kí nìkan fún ẹ nígbà tí o bá dé police station táwọn ọlọ́pàá bá interrogate yẹ wàá sọ ibi tí mo rọ mi wà ṣé mi lè fẹ́ máa gbà. ẹ máa gbọ́ ó lè ṣàjèjì lọ́dọ̀ tí yín tàbí kẹ́yìn mọ́ ti gbọ̀rú ẹ̀ rí ah, ẹ gbọ́ tán ìjì tọ́jà tó gbọ́ bàgàn ni ó gbé kofi ó gbé nẹ́nẹ́ sẹ́rí ah, ìjì tọ́jà bàgàn ọba àgàn ọba àdóhù ọba àdúkàn ni kofi ẹ̀sọ́ rẹ̀ ni nẹ́nẹ́ CSO ọba àgàn ni ó máa mẹ́tẹ̀ẹ̀ta lọ carry three people ah. three persons. suraju mr lare ah. mo fún suraju ní wákàtí mẹ́ta sí mẹ́rin ah. kó lọ wá wáruwá mi jáde tó bọ̀ wá wáruwá mi jáde wo wà á gbóòórùn rẹ màá jẹ́wọ́ pé yakuba lórúkọ mi fún ẹ ọlọ́pàá ló máa gbé ẹ. ẹjọ ẹjẹ ṣètò ẹ. jọ torí ọlọ́run jọ torí ọlọ́run mo bẹ̀ ẹ́ ni ibi tó o bá gbé maruwa ẹ̀ sí ṣáà gbé jáde mọ́ sọ̀rọ̀ ìjì kankan mọ́ nígbà tí òun ṣe pé nǹkan ń ṣe ẹ́ pé kí ni Suraju jọ torí Ọlọ́run lọ wá maruwa fún oníwàruwa má sọ ọ̀rọ̀ ìjìmọ́ torí Ọlọ́run ṣàánú mi wọ́n jẹ́ ń sinmi jẹ́ kí n fọkàn balẹ̀ kí n fẹ́ dọ̀lú bá ọkọ ẹ sọ̀rọ̀ o bá ọkọ ẹ sọ̀rọ̀ ni mo sọ o. ẹjọ ẹjọ mo fọlọ́n bẹ yẹn dákun ẹjọ. ẹ máa fi ẹ. ìwọ ọmọkùnrin ó máa kó mi sára dáradára máa dákun jọ ẹ báwo ni kì í ṣe lè gbé márùn wá lọ. kí n gbẹ̀yàn tó bá kú ti ṣẹlẹ̀ tán ìwọ ni wò mọ̀ mú lọ kò sí tó kèmí ó mọ̀ mú ọ lọ ni wọ́n kú ti wá ń sìn. bọ́lá mo mọ dásínẹ̀. ǹjẹ́ máa fi kú àmì ẹ̀ yẹ́ máa ìtàn definitely ọ̀nà gbọ́dọ̀ wà níbẹ̀. ah ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí. sorry sorry sorry torí ọlọ́run ibi yẹ má bínú. Oh arákùnrin mo níṣẹ́ tí mo fẹ́ rán ṣe pàtàkì ó dé gbọ́dọ̀ bá mi jẹ ni dandan ni wàá jẹ. ah èrè ní gbogbo ẹ̀ dọ̀.

ẹ ṣàánú wa ẹ tẹ́ ẹ bá ti ẹ̀rọ tèmi ẹ wo ti ọmọbìnrin tí mo mú lẹ́yìn mi ẹ jọ látàná la ti rìn kiri ní gbé táwọn ọ̀rẹ́ náà gbà lọ lé wa ẹ jọ torí ẹ lọ ẹ jẹ́ ẹ máa bá tiwa lọ ẹ ṣàánú wa. kúnlẹ̀ máa bọ̀ máa bọ̀ ẹ̀yin oyún fa sórí bí mo ṣe rí ojú ẹ̀ báyìí ni mo ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀gbọ́n wàhálà wà o. irú wàhálà wo ni ò bá wà ṣó fẹ́ máa sọ̀rọ̀ nílé ni wàhálà wo ló ṣẹlẹ̀. wàhálà ti ṣẹlẹ̀ ah wọn ló ṣe ń ká mi lára ẹ wo ẹ ṣe ẹ mọ̀ pé nílò yẹ kó gbé ẹ̀gbọ́n Richard lọ sí psychiatric hospital. of course ẹ gbé lọ náà kí ló ń dá yín dúró. Eh, ọ̀rọ̀ ti bá bòmí yọ mo débẹ̀ ṣé wọ́n sọ pé ẹ̀gbọ́n ti kúrò bẹ́ẹ̀ wọ́n ti sá kúrò lọ hospital. oh my god. ẹ̀gbọ́n ti sá kúrò lọ hospital. Richard ṣe kí ni. wọ́n sá ẹ wo bí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí ilé lẹ́gbọ̀n sá padà sí o. tani Richard yọlé èmi ò mọ o mi ò mọ o kọ́tà kò gbọ́ ni pé wọ́n ti padà sílé ah mo ní mo ní kí sáré wá bá yín kí n wá. kúnlé ṣé wàá gbọ́ tọrọ ó tiẹ̀ ti dà báyìí sórí ibi tí mo wà yìí level tó ń wò yìí stage tí mo wà yìí orí ọwọ́ tí mo wà yìí káwọ ẹbí ní sáré mi sókè lórí ọ̀rọ̀ Richard no mi ò lè wá kú kí n joyè ilé bàbá ẹ̀ ó ti affect mi ó ti wọnú ìyá ara mi ó ti affect ilé tèmi sórí ìgbà tí lèmi bá tú ó ń sọ fún mi pé kí n torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ Richard yìí sìn kí n dẹ̀ fi àfẹ́ tinú lè tèmi. mi sọ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí lè yí dàrú gbọ́ ah, ẹ̀gbọ́n sùúrù la máa ní ọ̀rọ̀ yìí ti gba sùúrù tó pọ̀ at least àwa la ti ń ṣe látijọ́ ìnà ọ̀hún. Ah, eh, yorùbá dẹ̀ sọ wípé àkìkí aláṣekùkù iṣẹ́ àfi aláṣeyọrí ẹ̀gbọ́n àwa náà la máa ṣe we just have to do this. kò lè orí sọ lóòótọ́ ó súnmọ́ Richard èmi náà súnmọ́ ṣùgbọ́n níbi tọ́rọ̀ lè dúró yìí àbúrò between you and I ṣe àgbìyànjú tó lórí ọ̀rẹ́ Richard látijọ́ tí kinní yìí ti ṣẹlẹ̀ láti ń sáré sọ́tún láti ń sáré sósì ta ló gbàdúrà kí ló lè ṣẹlẹ̀ sí wọn ìgbà tọ́rọ̀ tìyàwó ẹ̀ ti ṣẹlẹ̀ ni kíní ti affect àwa náà dẹ̀ dúró ọmọ ìyá ti gbìyànjú. bro i totally understand you but ah we have to keep doing this now ah ẹ lè dá mi dancing yìí a ti dé junction tó jẹ́ pé mi lè dá ṣe mọ́ ẹ jọ torí ọlọ́run. kúnlẹ̀ sá kúnlẹ̀ sá ó sún mi bọ̀ kúnlẹ̀ ó sún mi bọ̀ ó ti ń sún mi bí ọkọ̀ tí ẹ́ńjìnì ẹ̀ ti bàjẹ́ tó bá dẹ̀ ti knock. Kúnlé. Ok. Ah, ẹ̀gbọ́n jọ mí lójú. Ah, ooo. Ah, ẹ kí ni màá ṣe ń sin báyìí yẹn? Kí ni wíńtí bọ̀rọ̀ àríjáde náà ṣe báyìí náà? Ilé ìgbọ́n ti ń sún èmi náà. I'm getting tired of this. Ah. 了。 mi ẹ gbà mí kò zóńdà fáwọn ẹlẹ́nu ilé mi ì lálà ṣe lè ṣe. kò tọ́ mi o ẹsẹ̀ ozóǹda inú àti ẹ̀ lájọ ojókòó bóun ló ń bá mi ṣe ẹ gbà mí bó sísìn. bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì láti ìjẹta ló ti lọ o láti ìjẹta ní ilé tó bá náà fi tiẹ̀ jọ o àbáwo ní ìlọ́wọ́ ìyá wa èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n ògo ò lè sọ pé onírú ẹ̀ lọ́wọ́ mi rí o kó kúrò ní láti ọjọ́ mẹ́ta kó bọ́kùnrin lọ́wọ́ mo pìkan tó ṣe nìyẹn láti ìjẹta wọ́n wá bí mo ní òwò bó ṣe wọlé òmò kan tó ń ṣe tá ló ń tàn bẹ́ẹ̀kì bí wọ́n ṣe ṣe àìrẹ̀wà bá ń bẹ̀ẹ́ tèmi ló bá mi dúró yìí. wá bá ń bẹ̀. àti jẹta ẹ bá àwọn ọmọ wa délé láti inú ogbó ibi gbé mu wà pẹ̀lú òzò òzò ǹgàndà báwo yẹ délé. My advice is pé kẹ́ ẹ má sọ anything tó ń tẹ́ bá sọ ń bí náà máa fi ègé ní court of law tẹ́ bá dé àgọ́ wa ohun tẹ́ bá ṣe wọ́n á sọ fún yín bẹ́ẹ̀. àgọ́ yín bá wò kí ni mo ṣe. ẹ̀sùn apààyàn. ọ̀sẹ̀ àpò epo olùpa mi àbò lè jù gbé. èwe ah, ni a. ọkọ Ọlọ́run ni kò bá yé o kí lè jẹ mi èmi bá kí ló ti mi ìyàwó ìbàwọ kò yé mi. báwo ṣe kó bẹ́ẹ̀ ilé ni mo wà tí mò ń gbọ́ ohun ẹ̀ lórí fóònù bó ṣe ń pariwo léyàwó mi tó ní pé máa pa ẹ́ wàá sọnù wàá ṣe ìyàwó mi tún délé ó tún ṣàlàyé fún mi. wo mi mọ nǹkan tó ń sọ tí n bá délé àmọ́ máa yanjú ẹ̀ ah, nǹkan tó ń sọ yẹn ò yé mi náà tí bá ti délé àmọ́ máa yanjú ẹ̀. ẹ wo jọjọjọ let me call you back please let me call you back. kí ni ó ṣẹlẹ̀. kí ni ó ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ jọ kí ni wọ́n lọ sọ fọ́gà wípé kọ́ máa kí máa ṣe calculation end of year party budget wípé èmi kówó jẹ are you are you stupid or something are you alright ṣé wọ́n di ẹni jọ kí ló kí ló tẹ̀ ṣe nínú eh, nínú nínú nínú ṣe ṣe yẹmi jẹ́ kí n sọ kinní kan fún ẹ hmm. ó ti ṣe tipẹ́ o ó ti ṣe tipẹ́ ṣe understand and èmi ló máa fi ṣe last ṣé òkòwò jẹ ni ṣé mo parọ́ ọmọ ẹ ni. àbórí ẹ dàrú ni. ó ní sẹ́gun ò pé. are you stupid. you you are stupid. wọ́n ti máa ń gbé ọgbẹ́ ọjà go? wíwọ wọ́ wọ́n ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. kí ló máa ṣe fún mi. wọ́n máa wá ẹ̀tì. ọjọ́ ah, wọn máa wá ẹ̀tì. irọ́ ló pa lọ́jọ́ pé ló ní bíta jàkàrà. èmi ló bá lọ́rọ́ ló pa kí ló fẹ́ ṣe. kí ló fẹ́ ṣe. èmi èmi lèmi ní bíta jàkàrà èmi lèmi ní bíta jàkàrà wọ́n wọ́n gbà àti òkú ẹ ṣàlàyé wọ́n máa wá ìtì mi máa fi àgbà hàn ẹ́. ṣé Mr. Branson you are just making noise. Oh, èmi bẹ̀rẹ̀ pa bẹ́ẹ̀ èmi you are making noise ẹnu ló ní you know you are oh, you are disillusional wo mo dẹ̀ mọ́ bó ṣe ń kọ́ rẹ̀ lọ́gbọ́n irú ẹ̀ ó máa dá fẹ́fẹ́ ni ah, èmi yàrá ìgbà fi ayé bọ̀ ìwọ wọ́n máa wá ìtì mi wọ́n ní kò sí nǹkan tó máa ṣe ìwọ kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe ìwọ sọ fún ẹ kò sí nǹkan tó máa ṣe ìwọ náà ju ẹ anything kí ló lè ni wọ́n mọ̀ láàrin èmi àti ẹ̀ wo àtọ̀kọ́ ẹ̀ àtàyẹ̀ ẹ̀ white ni irọ́ lè pàjẹ́ lọ́wọ́ irọ́ lè pàjẹ́ lọ́wọ́ jọ̀kọ̀ sí báyìí jẹ́ stop lying get ta ó gbọ́rọ̀ yìí sí. ẹ ẹ wo ilé ìbò ṣe ń pariwo lé mi lórí ah, ah. kí ni mo ṣe ń sìn ṣé mo parọ́ mọ́ ni. Eh. nǹkan tó yẹ kó lè ní eh. ṣé kò kówó jẹ ni mo sọ fún chairman kò kówó jẹ ni ó dẹ̀ wá débi ó ń pariwo kó sẹ̀ sí nǹkan tó lè ṣe fẹ́ mi. Ah, ọ̀rọ̀ mi lásán ni èmi àti akọni akọni gbogbo ọ̀sẹ̀ mi ò eh. èmi ò ní ìkọ̀kọ̀ èmi kẹ̀ láíláí mi ò ní ìkọ̀kọ̀ ah, ọkú ọkú ẹ má sọ báyìí. má tóbi lọ kú ọfíìsà arrest lady now ọfíìsà mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà chairman ò sí ilé ẹ̀dùn wàá arrest yàn bí náà bọ́ jọmí lójú kí ló ṣẹlẹ̀ náà ó wà aware náà. manager jọmí lójú ò lè gbé ìjọ bẹ̀rẹ̀ yìí èmi mo ti wà lórí ilà yìí mo tún wọ̀ ọ́ lé tó yẹ kí n máa ṣe pẹ̀lú ìyàwó àtọwọ́ mọ̀ ní rest of mind ẹ̀ẹ̀kú eh, eh, eh, ẹ̀ẹ̀kú ẹ̀wọ̀ ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ jẹ́mílójú wọn ló ṣàmọ̀ mí. ó mọ̀ bí ti yà wọ̀ ó rẹ̀ jẹ̀rẹ̀ mi ló ní pé ó mọ̀ you are under arrest please get up immediately please get up please. Ah, tèmi bá mi rò sáàdì mo máa pè báyìí ọ̀rẹ́ pẹ́lújà ẹ. arákùnrin má bẹ̀rù má fòyà. ẹ wo ẹ wo ẹ ti ẹ dúró náà ẹ jọ́ torí Ọlọ́run ibo ni bẹ́ẹ̀kì wa bó lẹ fi bẹ́ẹ̀kì mi sí. fọkàn ẹ balẹ̀ mo ti dá bẹ́ẹ̀kì padà sílé wọn kò sí nǹkan kan tó ṣe é ṣé o rántí wípé àjọwọ márùwá lọ́jọ́ yẹn gbogbo bí márùwá ṣe takú tí wọ́n fún ara ẹ̀ di alárìnkẹrìn mi ò fi ṣe é níkà mo kàn fẹ́ ká láǹfààní láti lè jọ sọ̀rọ̀ báyìí ni wá gbọ́ wò mí bí mo ṣe rí òkú ni mí ọmọ ènìyàn dẹ̀ ló pa mí wọ́n dẹ̀ ṣe sin mí kò tẹ́ mi lọ́rùn ara ni mí ilé ayé ò ṣe gbé ọ̀run ò ṣe lọ ó ṣe pàtàkì kó bá mi jíṣẹ́ yìí. ẹ gbogbo ń tẹ̀sán pátápátá gbogbo ẹ̀ ni mo gbọ́ ó wọ̀ mí létí ó dẹ̀ yé mi yékéyéké àmọ́ báwo náà ṣe máa ń pin tàn àjà tó máa kan lè mọ́ mú ṣe bẹ́ẹ̀ láwọn ẹbí ẹ ṣe lọ bá àwọn ẹbí yín kó ṣe ogun tó yẹ kó ṣe fún yín. Hmm. wò mí mo gbìyànjú láti ran ìkọ́nú àwọn ẹbí mi gbogbo ìgbìyànjú mi pàbó ló já sí ìdí pàtàkì rẹ̀ tí mo fi wá ẹlòmíì láti rán lọ sọ́dọ̀ ọkọ mi kó lè mú wá síbi tán sinmi sí nítorí bó ṣe sinmi kò tẹ́ mi lọ́rùn rárá láti lọ mú ọkàn mi wá síbi tán sinmi sí kémi lọ́hùn lè nísinmi. ibi tí wọ́n sin ẹ̀yin sí. bẹ́ẹ̀ ni. ó dáa báwo wá ni ọkọ yín ṣe fẹ́ gbà mí gbọ́ báwo ló ṣe fẹ́ gbà mí gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ fún mi fọkàn ẹ balẹ̀ màá fún ẹ ní nǹkan kan tó bá ti lè fojú rí báyìí ó máa gbà ẹ́ gbọ́. necklace. necklace. necklace. ẹ jọ̀ọ́ mà ṣé eléyìí ò ti wà too ordinary. tó bá ti lè fojú rí báyìí ó máa gbà ẹ́ gbọ́. ló mọ̀ nípa mísìn Bímpé. kókó pa ẹ Ọlọ́run mo ti sọ fún yín látàárọ̀ mi ò mọ kókó pa ẹ Ọlọ́run mi ò mọ. Yẹmi look at me tó o bá jẹ́wọ́ fún mi ó ní máa jìyà tó ń jẹ yìí see you are a beautiful woman kò yẹ kó máa suffer just tell me kí ló mọ̀ ń pa ẹ́. olóògbé jẹ́ kí ọ̀rẹ́ ọlọ́ àkóbá àkóbá ẹnu ẹnu yìí ni ẹnu mi ni mi ò mọ̀. jọ̀wọ́ o ò fẹ́ jọ́wọ́ àbúrò. this i want to know kí ló gbogbo ẹ̀. bàjẹ́wọ́ bàjẹ́wọ́ mo ti rántí nǹkan tó ṣẹlẹ̀ rẹ̀ ọjọ́ kan báyìí mo wà lọ́fíìsì ni mo fẹ́ mú fáwọn lọ sọ́dọ̀ ọ̀gá lọ́jọ́ yẹn mo gbọ́ tí ọ̀gá sọ wípé bíi pé tó bá kọ̀ tó bá nà ní ṣe tèmi mo máa gbé ẹ pamọ́. adébíyànpé. sá mo mọ̀ pé máìndì àtún ti máa sọ fún ẹ kí ni mo tún invite ẹ síbi wá fún because mo mọ̀ pé lẹ́ǹkejì ni because ṣe mọ̀ pé ẹ mo ti pè ẹ wá síbí náà rí mo dẹ̀ mọ̀ pé ó kì í ṣọmọdé ohun tó jẹ́ kí n tún pè ẹ lẹ́lẹ́ǹkejì wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná kò jẹ́ ń lóbìnrin ń gbà fún sórí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ilẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wo mọ́kẹ́lẹ́ èmi mo mọ reason tí mo ṣe ń tẹnu mọ́ pé àní mo fẹ́ fẹ́ ó jẹ́ afẹ́ra ọsàn tó bá dẹ̀ rí gbajúmọ̀ tí ó wọ ẹyẹ oko lásán ló ń fi jẹ o ó mọyé ẹ̀yin obìnrin tí ẹ̀ ń bá mi ṣiṣẹ́ níléeṣẹ́ mi ẹ pọ̀ àkíndẹ̀ ń ṣe pé bóyá àwọ̀ nìkan ló beautiful jù àmọ́ ohun tí ó máa ń dá mi lọ́rùn lọ́rùn ẹ̀ ní ìwà rẹ̀lẹ̀ tó máa ń wù yàtọ̀ sí pé ó jẹ́ staff mi. ọ̀tọ̀ ni kóbìnrin lẹ́wà kó má níwà ìwọ lẹ́wà ò tún níwà wọ́n bí ẹ ń léere ó tún tún ra ẹbí òfòmọlúàbí kun onítẹ̀ríba ó gbé kalẹ̀ ó mọ̀rọ̀ báàyàn sọ ó dùn wò lọ́ọ̀dẹ̀ ó ṣe pírísẹ́ǹtì níta gbangba ìyẹn ni mo ṣe ní kò jọ kò jẹ́ kí n fẹ́ jẹ́ ká fẹ́ra wa débi pé wàá gbádùn mi o wàá gbádùn mi. mo fẹ́ ká jọ gbádùn ayé ni. german kò sí nǹkan tó ní kí n má fẹ́ yín tí n bá fẹ́ fẹ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé ilé ọkọ ni mo wà àti fẹ́yìn kọ́ ni problem bọ́ tèmi àtọkọ mi love ara wa mo love ẹ ó love mi. ṣé mi ò mọ̀ pé ó lọ́kọ ni ọkọ yàtọ̀ sọ́kọ ni mo ń sọ fún ẹ listen ṣọlá tèmi ń sọ fún ẹ ni pé tó bá agree láti fẹ́ mi màá gbé ẹ sá kúrò níbí. Ah màá gbé ẹ lọ sí level kan tí wo mọ̀ tí ẹnìkan kún ò lọ́fọ̀ ẹ̀kọ́ yìí ṣé mi ò lọ́fọ̀ ẹ ni mo ń bá ẹ sọ̀rọ̀ yìí ọkọ wo ló ní love ṣé o ti rí inú tèmi náà o ti mọ amount of love tí mo ní fún ẹ ah. wo tó bá dán lé ọkọ méjì wo ló máa mọ̀ yìí tó jọ́kọ gidi. German ẹ̀yin náà níyàwó títí yín náà. so ẹ níyàwó títí yìí. èmi mo mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé mi gbogbo aṣọ kọ́là ń sá lóòrùn. nǹkan lè máa ṣẹlẹ̀ nínú ilé tiyín kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní láàrin. Ah, mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ilé ẹ ọmọ ni. jàmbá ẹ̀fọ́ ni ẹ̀fọ́ ni gan. Hmm. mo sọ fún yín pé mo lọ́ọ̀vọ̀ ọkọ mi ẹ ṣì ń sọ pé fẹ́ máa gbé mi lọ lẹ́vù lẹ́vù wo ni mo fẹ́ lọ bọ́ ní kí n fọkọ mi sílẹ̀ sí i ó jẹ́ kí n máa bá yín ṣiṣẹ́ bí mo ṣe ń bá yín ṣiṣẹ́ yẹn mi lè fẹ́ yín ọ̀gá mi lè fẹ́ yín rárá. Adébímpé. sá. Bímpé. sá. chairman gẹ́gẹ́ bí èèyàn pàtàkì tẹ́jẹ́ láwùjọ kò ní wù mí káwọn boys kan rọ fáǹdù yìí um, màá fẹ́ kẹ́ sọ fún mi ìbọ̀lẹ̀ gbọ́mọbìnrin yàgbá mọ́sẹ̀. <sighs> ọlọ́run o àkóbá àdàbà ọlọ́mọ ajáre ọlọ́pàá òótọ́ ni pé ẹni tó ń yàn nígbà míì kì í tẹ̀yàn lọ́wọ́ mo ti sọ fún yín wípé ara àwọn òṣìṣẹ́ mi lọ́mọbìnrin yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ojú kì í ra rẹ̀ wà kó má kẹnu sí mo kẹnu ìfẹ́ mo kẹnu ìfẹ́ sí ó ní òun ò ṣe mo dẹ̀ yọ̀ǹda ẹ̀ láti ìgbà tó ti délé iṣẹ́ mi tàbá ni a ṣe lé ní méjì ọ̀nà ti jìn ó ń ṣe dáadáa ó ń ṣojúṣe ẹ̀ kò jà mí lólè kò fa aago ilé iṣẹ́ sẹ́yìn kí ni mo fẹ́ ní ó ṣe fún mi tí n fi máa gbé pamọ́. chairman ṣé èyí ti gbàgbé yìí pé àjẹ tó máa pa ọmọ jẹ wọn kì í rẹ́ jẹlẹ̀ mẹ́rin ẹ kọ́ ní ìfẹ́ sí kò gbà pé ẹ pé máa gbé pamọ́ àjẹwà àdẹrẹ́mú ẹ̀dẹ̀lẹ́ ti fi sílẹ̀ chairman ah, ẹ sọ bí ti fún mi. gbígbé pamọ́ tèmi ń sọ fún lórí ọ̀rọ̀ ìfẹ́ ni kì í ṣe bí irú eléyìí tẹ̀ ń sọ yìí. chairman mi ò mọ nǹkan kan pa ọ̀rọ̀ yìí. chairman ẹni wọn máa wà tí ẹlẹ́ ti fi sílẹ̀ òun là dẹ̀ rí ìyáàbí kò sí problem tí ẹ bá pẹ́ nínú cell ẹ máa padà jọ tẹ gbé pamọ́ sí. sẹ́kẹ́ hmm? dákun jọ torí ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ tájọ sọ̀rọ̀. dákun máa sọ fọ́gà kí wọn náà sì bá ń fẹnu sí i sórí tó bá ti ṣe tọ́gà sì lè bá ń ṣe dáadáa báyìí obì tiẹ̀ náà yóò ṣe kí ni yóò gbó dáadáa. bẹ́ẹ̀ ṣe máa ń sọ lóyún. àwọn jẹ́rìí mi ẹ̀rọ ni àwọn jẹ́rìí mi. ẹ pẹ̀lẹ́. ẹ sẹ́kẹ́ ò ní sori burúkú jọ́n torí ọlọ́mọ fẹ́ gbéṣẹ́ kan fún ẹ ẹsẹ̀ báyìí báyìí. láti jẹta àwọn tó ń gba márùwá lọ tún wọn tí ìmúwò wọn wá bá ń korúkọ wọn lẹ̀ wọ́n fẹ́ sọ mí de lórí burúkú ni o nítorí pé mo mọ ìyá tí mo jẹ kí n tó ra àwọn márùwá tó wà lórí kọ́pàdé tó ń wò yìí mo tẹ ẹrọ̀fọ̀ gidi ni kó tó di pé mo rí nǹkan tí mo ṣe tí mo rí ṣe wọ́n fẹ́ sọ mí de lórí burúkú wọ́n fẹ́ dá mi padà sóko ìjọ abá ti rí ibà jọ̀nà níbi ń wọlẹ̀ má fojú kàn báyìí wọ́n gbà má lu àmì lọ́wọ́ wọn kán mọ́ relé wọn lọ́wọ́ òfo dọ́tọ̀rọ̀ ọlọ́run ọlọ́run nìran ọlọ́kọ̀ òjijì o bá ń korúkọ wọn lẹ̀ òṣè. àwọn karambà ìyàwó sùràjù ń gbèsè wọ́n ní láti jọ yìí tí rí sùràjù kọ́ bá ń gbé máa àmì àtọwọ́ òní wá. ẹ mi bẹ́ẹ̀ là ń bì ni èmi lé mi ò rọsùn oko Ọlọ́run ọba ń gbọ́ bó ṣe ń ká yín lára ó mi lára jù bẹ́ẹ̀ lọ. torí pé ni ìjì ṣe máa gbé márùnwá lọ ìjì gbé márùnwá lọ àtúrí sùràjù lé. adẹ̀wí táìwí ó ní jìgbé márùnwá lọ ó èmi náà. ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi mo fi ọlọ́run ọba bẹ̀yìn ẹ jọ ẹ fún wa nígbà díẹ̀ èmi náà ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́ pé kémi náà tiẹ̀ rí nǹkan kan ká lè mọ tá a máa ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ jọ nítorí ọlọ́run mo fọ ọlọ́run ọba bẹ̀yìn ẹ jọ. wò ó jẹ́ sọ kí nìkan fún wa ọlọ́run ni bí ọ̀lẹ́bẹ̀ òsì ah, ah. mo rò pé ọ̀ lọ́sọ́jà kan ọmọ yìí tí wọ́n ń ta márúwá márúwá tí mo fowó yẹ bí ra ọwọ́ sọ pé ọ̀rọ̀ òun ní ọ̀rọ̀ sọ kú ọlọ́run ní jẹ́ ẹ̀rọ orun sùn ah. jẹ́ sọ kí nìkan fún ọ tí n ò bá rí sùràjù tí mo sì rí márúwà mi ẹ ní nísinmi o ah. jẹ́ sọ fún ọ àtiwọ́ àti sùràjù àti gàràǹtọ̀ bí a ní ṣe pín ẹ̀wọ̀n lẹ́kùú sí. Ah. Eh. ọ́fíìsà lẹ́kùúṣẹ́ lẹ́kùúṣẹ́ takuntakun dákun ẹ túbọ̀ bá ń fojú sí àwọn kinní burúkú ìlà ẹ mo bá ń fojú tẹ̀lé wọn káàkiri títí títí títí tẹ̀ fi bá ń rí sùràjù kó bá ń kó owó mi àti márúwà mi tó gbé lọ ìyẹn ọlọ́pàá mo mọ̀ pé tá a fẹ́ ṣiṣẹ́ yín ẹ́ ṣiṣẹ́ yín kárakára ni ẹ bá ń wá sùwájú bòde ọlọ́run ní bàtí yín jẹ́. kò sí problem Mr. Yakubu àwọn náà máa ṣe ẹwà bí iṣẹ́ kẹ́ ẹ lè forí yìn fún wa. Who is it? ẹ kúrò lẹ́ o. yes ẹ kúrò lẹ́ sà. kí ló ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin ni Mr. Richard. yeah that's my name. Ah. ìyàwó yín ló rán mi sí yín ìyàwó mi. bẹ́ẹ̀ni. are you okay? àwọn gangan náà júwe ọ̀dọ́ yín fún mi wọ́n dẹ̀ tún sọ orúkọ yín fún mi. ìyàwó mi. bẹ́ẹ̀ni. you mean Bímpé? bẹ́ẹ̀ni ẹ wo ìyàwó yín ti kú o. young man tí wọ́n wá prank mi mi ò i'm not in the mood for prank so níbo ni ẹ kámẹ́rà yín sí mi ò mi ò ṣe gbogbo náà ẹ má bà mí ṣerú ẹ̀ yíláyé yín ìyàwó yín ti kú àwọn lójúwe ọ̀dọ́ yín fún mi sẹ́ẹ̀. ok báwo lẹ ṣe mọ̀ pé Bímpé ti kú. ẹ ṣe àwọn gangan ni wọ́n rí mi wọ́n sọ fún mi pé tí n bá dé ọ̀dọ̀ yín tí n bá ti ṣàlàyé fún yín tí mo dẹ̀ ti fi nǹkan kan hàn yín wọ́n lè máa mọ̀ pé nítòótọ́ àwọn ni. ok let me see ẹ káàsán sá. mo wà ara ẹ sá ẹ wo ọ̀rọ̀ tó ti bábò mi yọ o bra Richard ló pè mí láìpẹ́ yìí sí tó ń sọ fún mi wípé máa kan wá bá wọn nílé ó ń sọ fáwọn pé òun mọ ibi tí wọ́n sin ìyàwó wọn sí ṣe lè imagine ìyàwó ta ti ń wá látijọ́ yìí pé òun mọ ibi tó ń sin wọ́n sí ọ̀rọ̀ yẹn ò rí lè yé mi náà bẹ́ẹ̀. Really? Could this be true? mi ò mọ o mi ò mọ bó ṣe mọ o. Richard náà ló lè sọ bó ṣe jẹ́ fún wa. ó mọ̀ kan ṣé ẹni yẹn ò tí ì mú Richard débẹ̀. no no no kò tí ì mú wọn lọ ọ̀ ẹni ló fẹ́ mú wọn lọ torí ẹ̀. náà ṣe pè mí pé kó má jáwọn nìkan pé kí n tẹ̀lé àwọn and that's why i'm calling you so we can all go together. èèyàn ò ń ṣe problem. ok sir ibo wà lẹ wà. mo wà nílé ilé ni mo wà. oh ok ẹ ṣe máa pàdé mi lọ́dọ̀ wọn ni kí gbogbo àdẹ̀jọ́ mú. àbúrò ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ̀ kí lẹ́gùn mi ṣe tó lóhùn òfàárọ̀jọ́ kí ni mò ń ṣe lé màá bá yín sìn eh, let me pick my car key don't worry màá bá yín ṣùgbọ́n. madam ẹ jọ̀ọ́ mo fọlọ́run ọba bẹ̀ gbogbo àlàyé tẹ̀ ṣe látẹ̀kọ́ tí n bá sọ pé mo understand yín mo ń parọ́ ni o torí wípé márùwá tẹ gbé wá yìí ọ̀tọ̀ ní nǹkan tá a gbọ́ nípa kó ṣẹlẹ̀ sí márúwá yìí gbàtẹ́ dé sí ọ̀tọ̀ tún ní nǹkan tẹ́ ẹ tún sọ àti wípé báwo gan lẹ́yìn gbogbo ṣe jẹ́ sọkọ mi kó yé mi ẹ gbé mi débẹ̀. Hmm. madam ẹ kìlọ̀ fún ọkọ yín gbogbo ọkùnrin tó bá jẹ́ pé àti pupa àti dúdú àti tó slim àti tó sọra lílà mo fi eléyìí mo fi kọ́ lọ́gbọ́n ni o kó máa jẹ́ pé nǹkan tó ń wá nídìí àkànṣe ó máa rí nídìí ìrora ẹ gbà ẹ gbà madam madam madam. surprise sa mọ́rùwà mi rè. olùsírí surprise. mọ́rùwà mi rè. mọ́rùwà tèmi kọ. wàláì mo fọ o. mọ́rùwà ti ẹ̀kọ́ tèmi ni. yàtí mo fọ. bàbá yò. bó bó ibo ló ti rí mọ́rùwà mi. ìjì tó gbé mọ́rùwà lọ. ó náà ló gbé padà wá. ìjì tó gbé mọ́rùwà lọ. ìjì alè. ó ló gbé. ìjì alè ó gbé mọ́rùwà lọ ìjì alè náà ló wá gbé padà wá lálẹ́. ṣé táìtù fíìmù kan. bẹ́ẹ̀ ni aláìda èèyàn ni ẹ aláìda èèyàn ni ẹ èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kí ni mo ṣe. ṣé bí wọ́n parọ́ pé ìjì ló gbé márúwá lọ. ee ìjì ni bẹ́ẹ̀ ni ìjì ni lójú mi báyìí lójú mi báyìí kòrókòrò àì ló fi disappear fiam. bẹ́ẹ̀ ni ìjì náà ni mo pè ẹ́ kọ́kọ́ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó mo ní kó jẹ́wọ́ fún mi pé báwo ni márúwá ṣe jẹ́ ó ní rárá ìjì ni ìjì ni ìjì ni ìjì náà ló wá gbé wá báyìí àdáńtàmádánlé ṣé gbogbo gbogbo owó tó máa ń kọ́ta tó máa ní kò sówó kó lọ́wọ́ ẹ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ ṣé báwọn àlè tó máa ń gbé fún náà nìyẹn. wọ́n gbé wálé báyìí. wọ́n fò wálé ni wọ́n fò wálé òní òní má ṣọ́ọ̀kì ẹ̀ ó máa dúró lẹ̀ ṣọ́ọ̀kì ẹ̀ délẹ̀ ni wàá padà fọ́ pátápátá pátápátá torí pé bó ṣe ṣẹlẹ̀ gan ó máa padà ṣọ́ọ̀kì ẹ̀. ilé. ìta. bẹ́ẹ̀ ni eh. adanta má dá ń lé oníṣìnà onínàbì. ó onínàbì kí ìtàn mú wa lélẹ̀ yìí àlè ẹ tó o dẹ̀ ń fẹ́ òun ló mú wa ṣé mo sọ pé lọ́jọ́ kìíní àná pé mi ì lè trust ẹ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó wípé ẹ ṣé mo ní ṣé mo lálẹ́ ṣé mo ní kinní kan mo ní mi ì lè trust ẹ ó ní ẹ oyìjì ló gbé lọ mo ní mi ì lè gbà ẹ gbọ́ sẹ́ ẹ báwo ni ìjì ṣe lè gbé márúwá lọ mo dẹ̀ ní kó o jẹ́wọ́ fún mi onírárá oníjì ni ìjì ẹni àlè ẹ tó mú kí ìwà yìí tí o ráyè lóde you see your life outside ọ̀rọ̀ ayé ẹ lóde gbogbo gbogbo ẹni tó bá rò pé òun lè pa ó dé ọjọ́ kan ló máa tú ó ti tú báyìí ṣọ́ra yẹ lóde onínábì oníṣekúṣe aláìlójútì àgbàyà àgbàyà àgbàyà àgbàyà àgbàyà. ìtàn ni wọ́n sin àwọn sí ni. àjọ ọ̀gbẹ́ni. Uh, ṣé bíbá ìjọ ibi tán sin èèyàn sí lójú ẹ na fine ó ní wọ́n sin sí ẹ tó wá tún pa ó ní guts àti wá sin ìyàwó mi síbi but báwo ni wọ́n kọ́ ṣe ok bóyá wú òkun yẹn ká lè ní evidence. Ah, wú jáde náà. irú ọ̀rọ̀ wo lẹ ń sọ fún mi kí n máa wókù ó ní bó máa ṣe wókù tí mi ò mọ bó ṣe dé èmi lọ́tò. sọ́dẹ̀ ah, ah. no no ó yẹ èyí ó yẹ àwẹ̀rẹ̀ ó yẹ burúkú sáà wá o God. gọt láti pa ìyàwó rẹ mi. o tún wọn ní mind láti gbé bó ṣe wúwo tó yẹn láti wá bẹ̀rẹ̀ síbi. o tún wọn sọ lójú ẹ pé ìwọ ò lè wú. ààyè lè lè ẹ ẹ ẹ kú ẹ kú sílẹ̀ ẹ máa dín kù ẹ kú sílẹ̀ ìwọ lè lè bèbè ẹ ẹ jẹ́ kí n pa náà adúgbò máa pa. Mr Richard ẹ sà Mr Richard àjọ tó báyìí ẹ ti mú ẹ pẹ mo mú kí n mú yín wá bẹ ẹ dẹ̀ ní kí n mú yín wá láì sí já ni. ọkùnrin má dà mí lórí yóò jọ mi mọ̀ pé ìbànújẹ́ wà lọ́kàn mi ó tún wá fún mi ní hope mo tún dé ìlànà tún dash hope yẹn báwo nígbà ìṣèjọba tó sì yàn sí torí ọlọ. Ah, ẹ ti jẹ́ ń tutù gan jàre. màmá bí Richard káwa náà sìn. ṣé kó bá bọ̀bọ̀ yìí wí. ọ̀rẹ́ bá mi pọ́ lọ́pàá bá mi pọ́ Richard ah, ah, Richard bọ́bọ́ yóò gbọ́dọ̀ escape ẹ̀ o bọ́bọ́ yóò gbọ́dọ̀ escape ẹ̀ o bọ́bọ́ yóò gbọ́dọ̀ escape ẹ̀ o. kò pọ́ síbi kan sí yàn síbi ó lè fẹ́ ó lè kọ́ tó ń hide. torí Ọlọ́run beauty conscience ló ń wọ. ẹ lọ sà ẹ lè má bọ̀ sà ẹ bá ṣe gba ẹ náà ni ẹgbẹ́ ọ̀tún yẹn náà ni kẹ́ máa bọ̀ ìdí ọ̀sẹ̀ ti jẹ́wọ́ mi o ẹ máa bọ̀ sà ìdí ọ̀sẹ̀ ti jẹ́wọ́. so no bọ́bọ́ yóò gbọ́dọ̀ escape ẹ̀ ah. ìwọ pa ìyàwó rẹ wá ah no no no ìka máa burú o ìyó máa burú o ẹ̀wọ̀n ló máa kú sí Richard bọ́bọ́ yóò gbọ́dọ̀ lọ kò lè lọ kò gbọ́dọ̀ escape ẹ̀ àwọn ọlọ́pàá dáa àwọn ọlọ́pàá dáa. Richard it's okay it's okay má sunkún mọ́ ah. ẹ̀kọ́ ti fojú mú mu ọ má sunkún mọ́ good ohun gangan ni kírímínà eh. ni ẹni tó pa ìyàwó rẹ̀ mi ni. ìwọ sọ pé òun pariwo pé ìwọ kọ́ ló pa ìwọ kọ́ ló pa ìwọ kọ́ ló pa báwo ló ṣe máa bí tán sí ìwà arábìnrin. ẹ ṣe sá ẹ ṣe gọ́sà. ṣẹ́yìn àwọn fúnra wọn ni wọ́n ní ibi tán sí àwọn síre ipe kí n jọ òun kí n jọ òun àwọn fẹ́ràn ní ni o kí n lọ bá ọkọ àwọn o kí n mú wá síbẹ̀. ìwọ ìwọ ẹ̀wọ̀n ló máa kú sí. ọ́fíìsì taking. ọ̀rẹ́ àbúrò èmi ni mo pa o èmi mi ìyá wèrè ọ̀rẹ́ mi èmi ni mo pa bí n pé ìyàwó ọ̀rẹ́ mi èmi ni mo pa. Ah, ah. Ah, bí pé báwo ni sọ ok báwo dẹ̀ ni dé it's all well and you. I'm fine má sọ fún mi wípé o ti close lọ́fíìsì o ti lọlé nìyẹn. owó oh, time ẹ̀ ni this is five thirty na. mo wo èmi ò tí close ni oh, mo láwọn fáìsì kan tí mo fẹ́ sort out torí ọ̀gá ní very early láwọn àwọn fẹ́ sáré ṣàwọn ọmọ lórí ẹ̀. wọ́n ló gbaṣẹ́ náà. èmi lè ní gbaṣẹ́ ìwọ́dẹ̀ ti ń lọlé. èmi lọlé mú láti lọ bọ́kọ mi. Hmm, ok ilé tó wá lọ ẹ ibẹ̀ ni kò máa lọ má yàbò mí o what do you mean. mi ìfẹ́ kọ́ ọ̀rẹ́ mi pè mí kó sọ fún mi pé o ò tí ì délé o mú mo yàgò tó close o tó bá ti pè mí pé òun ò tí ì rí ẹ màá sọ time tó close fún mi. jọmílẹ́jọ́ ò serious. jọmílẹ́jọ́ sọ fún mi náà ṣé richard sanwó fún ẹ pé kò wá ṣọ́ mi ni. no kò sanwó fún mi ẹrù ọ̀rẹ́ mi ẹrù mi ni mi lè jẹ́ kó lè jí ẹrù ọ̀rẹ́ mi gbé kò possible tó bá pẹ́ ẹrù tèmi náà ni kò ní gbà kí o lè gbé lọ ilé ni kò máa lọ ó máa yí ẹjú bẹ́ẹ̀ lọ ṣáà máa lọ ilé ilé ni kò máa lọ bí pé o ilé ni o. á pé mo gbàgbé kí mi o á ti gbàgbé kí ìsọ ọ́fíìsì. ẹ ló bọ̀ bọ̀ gbọ́ mi dáadáa listen and listen good sórí nínú ọ́fíìsì sí everybody take close n tí mo fẹ́ sọ fún yín ni wípé àwọn files kan wà lọ́fíìsì ń bì tí gbogbo rẹ́kọ̀dù owó yẹn wà ń bẹ̀ mo máa píkì wọn máa gbé wọn dání máa gbé wọn lọ sílé. Si so possibility wà lálẹ́ yìí wípé tó bá ti dì ní alẹ́ yìí màá make sure pé mo sun gbogbo fáìsì yẹn pátápátá ìwọ ni kò gbọ́ nǹkan tẹ̀mí ń sọ ìgbà tí mo ṣe oní thirty million naira kò sẹ́ni tó mọ̀ ìgbà tí mo ṣe oní twenty million naira kò sẹ́ni tó mọ̀ mo ṣe máa ṣe oní eight million naira tó máa mọ̀ wọn lè trace anything tí bá ti sun gbogbo fáìsì yẹn pátápátá wọn ò lè mọ̀ bọ̀bọ̀ tẹ lọ́rọ̀ mi mi ò dẹ̀ waste time So ti yí ẹ mi fẹ́ waste time rárá màá sun everything gbogbo records yẹn pátápátá màá sun ibi ló fẹ́ wá sí ṣé irú ẹ̀ lọ́fẹ́ fi lọ́fẹ́ fi wá ni. Ah, ah, jọmí lójú so ìwọ ní òun kó gbowó ní ọ́fíìsì jẹ tọ́gà dẹ̀ ń blame mi jọmí lójú yíká ní ẹ o. ó ti kú òní ní báyìí ọgbọ́n mi. èṣù ní ẹ̀gbọ́n pàpà. èṣù yẹn náà ló ń dá wàhálà ni ẹ ọlọ́mọ yẹn kéṣù ló wà ni. èṣù ló ń lò ẹ àbí wọ́n ló ń lo èṣù jọ̀ọ́ bí gbé kọ̀ọ̀kan ṣàánú mi bù mí láṣìírí wẹ̀ ò ní ṣọmọ lọ́wọ́ mi mọ́. àṣírí kọ àṣìbò ni kì í bá fọ mo bá fọ ọkàn mi ti bá wẹ̀. tiẹ̀ wo lẹ́fún tèmi àtẹ̀jọ́ wa ah. bí mo ṣe jẹ́ sí ẹ ọ̀rẹ́ ọkọ ilé wọn ti má bínú jọ ó ṣọmọ eh. lọ́wọ́ mi ìwé wo wo kò ní ṣẹlẹ̀ mọ́ jọ ah. kò ní ṣẹlẹ̀ mọ́. iṣu ni ẹ o iṣu yẹn gbogbo náà ló dá ogbó ẹ lẹ kì í ṣe mi náà mi ò ní intention láti ṣe wọn. fún mi tí a máa ń ṣe lọ ń ya owó káàkiri pé kí gómìnà má kú ìwọ lè ṣù tó wà nídìí ẹ̀. èmi kọ èṣù yẹn ló ń ṣiṣẹ́ ọlọ́mọ èṣù yóò wá. èmi màá lọ gádà blame lé lórí. má bínú máa kó olórí ẹ báyìí. o fẹ́ sùn fáì. mi ní ṣe mọ́. o fẹ́ sùn fáì ní ìjọmílódì. mi pé mi ní ṣe mọ́ jọ. gbogbo ayé ló máa gbọ́. má jẹ́ káyé gbọ́. wàá gbà. bí bí bí pé má jẹ́ káyé gbọ́ bí pé tẹ̀lé mi lẹ́yìn fún kí ni ìmọ̀ nǹkan tó ń wá èèyàn burúkú. fún látẹ̀kùn náà tí mò ń fly ṣe ẹ má ṣe báyìí náà. kí ló ń ṣe ọmọkùnrin. ok kí ló dé tó ń tẹ̀lé mi kiri gan-an. ó ah! ṣe ṣe bí pé ó ṣe jẹ́ ká sọ̀rọ̀ yìí ló kú ooru má jẹ́ kẹ́ni kankan gbọ́. <laughs> jomi lójú òkú orúkọ òkú ọ̀sán ni tó wá pé wọn lo ní company kẹ́nìkan wá dé kó jẹ company yẹn ru how will you feel ọ̀gá ìyá lọ káàkiri a máa gba lóò lọ́tún a máa gba lóò lọ́sìn just for that company to grow ìwọ wà níbì kan òun squander owó company yẹn nítorí títí ẹ every staff wọ́n cut down salary wọn ah, ah, ó dájú gan o jọmílójú ó dájú gan jẹ́ kí n sọ kíní kan fún ẹ bó ṣe wà ìsídà kò mú two options lónìí either you go and report to the chairman ipe wo ló ń kówó company or you pack all the money and return it or else ah èmi bí n pé o máa make sure wípé mo sọ fọ́gà. bí n pé n tó ń ṣẹlẹ̀ yìí ṣe èṣù mà ni oh. ṣé pé o ò lè bàṣírí mi lórí n tó ń ṣẹlẹ̀. iṣẹ́ èṣù èṣù kọ́ èṣù ni èṣù jókòó ẹ̀ jẹ́jẹ́ ọlọ́tì oníṣẹ́ èṣù ni jẹ́ kí n sọ kankan fún ẹ èmi olúwa mi pé máa make sure wípé mo tiẹ̀ dẹ́wọ̀n ẹ̀wọ̀n ló máa kú sí. Si dámilójú alẹ́ wọn ló máa kú sí ẹ̀wọ̀n máa make sure. orí mi orí mi orí mi níta Richard jọ Richard jọ Richard jọ. You are a criminal. Stand up my friend. You are under arrest. Ẹ jọ. Move my friend. Richard my yẹ kó mú mi lọ. Àbúrò má yẹ kó mú mi lọ. Àbúrò Richard. Ah, you pay, onílé ọlọ́lọ́ wa the ẹ̀kọ́ sí nínú mi. Ah! Kí ló máa ṣe sí wa? Kí ló máa ṣe? Ojú ọ̀sìn ló ìjọba. Ah, ah, ah, ìyájọ́ mi lójú ayé yóò fi dà. báwo ni wọ́n lè kí ìbọn jẹ? ó lè tọ́jú kankan tó ní ní ìjẹ. ọmọ aláwọ̀ ń sọ tọ́pùsì àwọn bẹ́ẹ̀ ṣe gbogbo kan tó yẹ ṣe. ìyájọ́ mi lójú. ẹ̀rí kú rẹ̀ ra ayé yóò fi dà ayé yóò fi. Wonder shall never end. You mean my staff? Ah, no, no, no, no, no, no, no. Kò lè jẹ́ kò lè jẹ́ jọmí ṣé mo ń tẹ̀ ń sọ ṣá ẹ ti confam ẹ̀ ọlọ́run o imú mà níkà o imú níkà kò jẹ́ agbóhùn àṣebí jọ mí lójú tẹ̀ ń sọ yìí staff mi lòun náà ó tún wá jẹ́ ọ̀rẹ́ ọkọ ọmọ tẹ ní wọ́n pa yìí ó ṣe ń láti jó Eh, confirmed jọmí lójú ló pàdé Bímpé ah no àwọn láti ṣẹ̀wọ̀n then kí là ń dúró wò ó máa ṣẹ̀wọ̀n náà nìyí ṣé jọmí lójú tá à ń sọ yìí òun náà ló kówó company jẹ ló kówó iléeṣẹ́ mi jẹ ah no no no no no kò ní bọ́ mbẹ̀ this time around kò ní bọ́ all right ìwọ court don't worry court eh, i'm not ma pọlọpàá right now okay okay okòwò lè ṣẹjẹ o tún payàwó ọ̀rẹ́ ẹ̀ ó túmọ̀ sí pọ̀ dáràn gidi ní ọlọ́mọkùnrin yìí. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan fún oore ńlá tó ṣe fún mi má dẹ̀ bínú pé mo ní kí ọlọ́pàá gbẹ mo ṣàdúpẹ́ fún everything in fact ìgbà tó sọ fún mi gan ìgbà má gbà ẹ̀ gbọ́ ìgbà tó mú ṣé yẹn síta ah ṣórí necklace yẹn ìgbà tí mo lọ Dubai ni mo rà and when I gave it to her she was so happy that day ṣe nínú ẹ dùn tó ń rò tó ń ṣe gbogbo mo ní aṣojú gold kekere lọ ni that same gold ọlọ́run wá fi ṣe àtọ́nà bí mo ṣe mọ bí mo ṣe kú ṣe bọ́lọ̀ mi tọpẹ́ ìjọ pẹ̀lú wíwẹ́ àbúrò mi gan ti ń disturb mi pé eh, irú bọ̀bọ̀ tó ṣe wá lórí bàtàbàtà ẹ̀ ó yẹ ká lè bá wa nǹkan kan so mo dẹ̀ ti ro iye tá a sọ yẹn mo dẹ̀ wọ́pọ̀ kẹ́ẹ́. I'm just giving you a token sum of um, two million naira. Two million? How cool! ah. No, no, no, no, no. Ṣé kò pọ̀ jù ṣá? Ah, two million naira. Ẹ wo Mr. Ozone. Mr. Ozone. Ah, Ozone. Ẹ̀yin la my dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan. Because orí tẹ́ ṣe fún wa yẹn, orí ńlá ni o. Ẹ̀gbọ́n mi, ah, hmm. depression ti fẹ́ pa wọ́n gbà yẹn. But a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀jẹ̀ kan ní closure at least a ti fún ìyàwó wọn ní proper burial and ẹ wò wọ́n sìn ojú wọn tiẹ̀ ti wálẹ̀ dáadáa so ẹ̀yin la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa pé ẹ ṣe gan and two million yẹn token ni àwa náà mọ̀ pé yẹ kó jù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ bá wa manage. ẹ wo o kọjá manage ṣe rí orí méjì lọ́lọ́run ṣe fún mi torí mi gangan lọ́lọ́pẹ́ èmi tó jẹ́ pé ó yẹ kó lọ sẹ́wọ̀n àbí tí àṣírí ò bá padà tú wọ́n lọ sẹ́wọ̀n náà ni mi ì lọ sẹ́wọ̀n ẹ tún wá fún mi ní two million naira two million ní nàìjíríà táwa ẹ two million naira ah, ẹ wò ẹ ah, ṣe òǹkó broda mi ẹ ṣe gan mo dúpẹ́ ah, ẹ ṣeun ẹ lè lọ sẹ́wọ̀n ajíbòkú sọ̀rọ̀ one of Africa ni. <laughs> ẹ ṣe mi ń pẹ́ ṣe mo dúpẹ́. ẹ ṣáà ṣe jẹ́jẹ́ má mọ tí má ṣe fowó ẹ̀ ṣe business ẹ̀ kò fi ṣe. màmá ṣe yẹn. irun yìí náà tẹ wá tiẹ̀ tún lè lọ. ẹ lọ ṣe bí ẹgbẹ́ sí black so that you will look responsible. mo ti pé mo sọ àwọn kan tìtì ń wà irresponsible but at least ẹ rí pé ṣe tó filẹ̀ ó jẹ́ ju àwọn tó ń wù gbogbo agbára mọ́tò ní bẹ̀rẹ̀ mọ́mọ́ létè mọ̀ kó máa ń ṣe tó máa dúdú fíàfíà so ẹ lọ ṣe kó dúdú ẹ lọ spa kí skin yín lè kó jáde kó jáde. ikú délé. وبعمله كلكم